ولا تموتن إلا وأنتم مسلمون owó ọlọ́run ọba وتعالى wa ta'ala ọsọ wa lára nípa fìtínà rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ kọ́kọ́ báyìí pé gbogbo àwọn dúkìá yín àtọmọ yín wàhálà ni wọ́n rọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀ka tó tóbi ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ àbí wọlé ó ní mo gbọ́ káwùlà bí nsàkọ́ yìí káwùlà yìí ọjọ́ obìnrin tó wà lábẹ́ Hamza ọmọ ọ̀gbìn lùtọ́lì ó ní mo gbọ́ bí òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ ọmọ sọ́lá ń yìí pé ìnáhàgà ni mo ẹ̀rí owó dúkìá ìní. nǹkan tó dùn wò lójú ni ṣẹlùwà kò tún wá dùn á sì ní fẹ́mi ò ní fẹ́ yà kí nǹkan má dùn ó dùn rí ẹ̀mí ó sùn pọ̀ ṣùgbọ́n méjì lọ parí sára owó lẹ́ẹ̀kan náà ó dùn rí tún wá dùn wọn ni wọn ni afọba omi hapẹ ẹni tó bá rí owó yẹn lọ́nà ẹ̀tọ́ tọ́nà tọ́nà ẹ̀tọ́ orí kala òfin wọn ò fi àlùbáríkà sí fún òjijì ọlọ́run sọlọ lọ́wọ́ àyọ̀ sọlọ wọn ni wọn rúbà mọ́tà káwé ní bí máa ṣe àtìmí ní náà tó mi máa ní mélòó mélòó lẹ tó ṣe yí pé òun tá a fẹ́ ń wá owó ọ̀nà tẹ́bi rẹ bá ti ní kó gbà owó yìí owó ọlọ́run ń wá tí gbogbo ọ̀nà tẹ́bi rẹ bá ti ṣe lọ́sọ̀ọ́ kò bá jẹ́ pẹ̀lú gbogbo ẹ̀ lójú kò bá jẹ́ pẹ̀lú gbogbo àtẹ̀yẹn jẹ́ kò bá jẹ́ pẹ̀lú kó jáde kò bá jẹ́ pẹ̀lú kó jìyàn gbé gbogbo ẹni yóò sọ bá jáde wípé àlebi sọlọ wà sọlá ni mélòó mélòó èèyàn tòkè kó tẹ́tì rẹ bá sọ̀tọ̀ ọ̀tẹ̀ yìí ni ọgbà wọ́wọ́ òun wà lọ́sẹ̀ nìyẹn owó ọlọ́ọ̀tẹ̀ owó òṣìṣẹ́ ọlọ́ọ̀tẹ̀ ẹ̀ka fi tẹ̀lé tọ́lọ́ọ̀ka fi tẹ̀lé tàbí sọlọ́kọ̀ àrùsọ̀lọ́ ọlọ́ọ̀ni tẹ̀lé fẹ́ níbẹ̀ lẹ́yìn sẹlẹ̀ wúyẹ́ ọmọ kò sí ojú àtẹ̀tẹ̀ ní ẹjọ́ gbígbà lọ́fẹ́ àwọn jìnnà lọ ọ̀rẹ́ ìyá tó ní láti fi dáadé ayé wa ni mùsùlùmù alimami awuzari rahimahullahu ta'ala wọn lọrọ tó gbajúmọ̀ tí àwọn èèyàn máa ń sọ táwọn olùmọ̀ bá ń wí pé zamani kan padà dé báwọn èèyàn èyí tó kéré jù nínú kátàrí ní zamani yẹn òun náà ní àpò mọ́ọ̀nà ọmọ ọ̀yá téèyàn lè bá dájú kò ní sí lákòókò yẹn mọ́. ìkejì òun náà ní dirhamu min halal owó tí ò ní ju bí sílè kan lọ tí ó wà láti di halal ọmọ máa kéré ní sàmánìyàn. ìkẹta amalu fi sunna lílo sunna akéré lákòókò yẹn. ọ̀yá ibadallah tá a bá wọ àkókò wa ti dé òun ló fà sábà lọ sẹ́jú mọ́ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ nínú ayé al-Qur'an àti sunna Nabi sallallahu alaihi wasallam á rí mi sí àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ yìí tó ti kú ẹnu àtẹlu dúkìá pàpàjùlẹ̀ yìí tá a rí dáadáa tá a sì náà síbi tó lẹ́tọ̀ọ́ nínú àwọn ayé àtọwá òun lè lè tóbi bá a máa ń ká nínú sí báyìí tọ́ka dẹ́dà pé ibi wáyé ló ń lè kó lè kó máa ká kí ló máa dà òtún kẹ́tù náà já nẹ́mọ̀ kọ́ máa jẹ́ ti àwọn tó máa ń yíwó sí yàn àwọn tó ń yọ tún yé yàn. alẹ́bí ìjàmà àmàlàwò wà á jàdà. èyí tó ti kókó dúkìá jọ ó wá ń ká alákàtúnkà títà ń kówó ìjọ ni. yàtàbọ̀ àtàmàlàwò àkùlàdà. ó wá lérò pé dúkìá yẹn lẹ́sìn máa bá wọn lọ gbére. aláwọn ní ló ti dán lọ́dọọdọ làyé ń padà náà fi lè kó dáná wọ́n máa máa ju sínú ní áfíríkà bàdé ẹ̀rí kọ́lọ́mù yìí owó níbí. iná ọ̀rọ̀ ni nígbà tí abúlé hà tó wọ́n ti fi kí a ti pa lórí òun lọ́wọ́ òun tó nígbà tí anẹ́bí sọlọ́lá àtàlà ń pẹ gbogbo wọn lẹ́bí níjọ ní ìgbé náà ẹ kúkú màmí lọ́pàrọ̀ jẹ́ tí wọ́n bá sọ fún yín pé láyé òkè sọ fáyì àwọn kan bẹ tí wọ́n fẹ́ wá kó kó kú jà yín fẹ́ẹ́ gbà mí lódodo wọn ni bàbá. Ah, àwọn parọ́ ni ànábi sọlọ lọ́wọ́ àárín òṣèlú wọn ní tí wọn fẹ́ sọ fún yín náà ní gbé ọ̀dà ìrẹsẹ̀ ọlọ́wọ́n ọba ni ìrẹsẹ̀ ọlọ́wọ́n ọba ni kó ti dé àlè kí á mọ̀ dé ni ó lù kí lọ́gán tó níbi bí yẹn ti ti dé ni ìyá Abu Lahab owó ni owó kù ìdílé owó ni ó bá ti dé wọn ní sábà ńlá yá Muhammadu sáyẹn wọn ni ẹ̀wọ̀n àdánù kò máa jẹ́ sí ẹ lẹ́nu ọkẹ́ ẹnu dá ọdún tó ti ọlọ́run bá rẹ̀ èdè ìjábọ̀ lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́run bá fi fèsì padà wọ́n fẹ́ pé tí wọ́n bá jẹ́ ní ọlọ́run pa àwọn ẹni tó ń kírun ẹ sílẹ̀ ọlọ́run ọ̀là ọlọ́run fi fèsì padà fi sábà tìyàdà ábì láhàbì wọ̀dàm ẹlẹ́mìíràn máa sá kòkò ní mẹ́ta lórí ìwúsèdè kùránì tí ló sì bá gbọ́ mi fáwọn àfáà yìí ti sọ fún pé pé mo máa fi ń sẹ́ èèyàn ga owó ti bolẹ̀ ní abisí pè fẹ́ni tó bá ti kẹ́ náà kùránì nípa ọlọ́wọ́ aṣọ ìgbé sábà ní ẹ̀dá ẹ̀dí ìlàhàmì wọn dán ọwọ́ àdílà ní méjèèjì ti pòpò kódà òun kẹ́ ti tòpò mọ àkùnà àdìgbò máa wọ́n mọ̀ kásà tí ọlọ́run bá dé dúkìá tó gbójúlé lọ́jọ́ lójú tó fi ń sọ̀rọ̀ tó ń ọlọ́run bí ibà yìí sọlọ́run iye owó ni ọlọ́run gbówó ni nítorí ìfèsílẹ̀ sí owó dálẹ̀ fẹ́ni tó lówó. sábàtún ní káfíńlọ owó ẹsẹ̀ ọ̀rọ̀ èyí tó wá lọ́sọ̀tà níbi sallallahu alaihi wa sallam òun náà ni hadithi káàbù bùnà ìyá ọ wọ́n ti mọ gbà níbi sallallahu alaihi wa ní sọ́lá yìí pé inna li kulli ummatin fitna gbogbo ìjọ yẹn ló ní wàhálà àti ẹ̀ ṣùgbọ́n wọ

aláwọ̀ ó di kẹta nídìí ọba wa wọ sàárì tó kù bá kú ohun mẹ́ta lọ́ máa tẹ̀lé méjì apadà ẹ̀yọ̀ kí á sẹ́kù àwọn méjì tó máa padà dúkìá rẹ̀ ni àtàrà alẹ́ rẹ̀ aláwọ̀ ó di wọn wọn á padà ni ẹ̀yọ̀ wọ́lọ́ kẹ́kù tó ní ọ̀sẹ̀ kù fẹ́ ni tó kú òun náà ní àmọ̀ yòókù ẹ̀rí pàtẹ́mì sọlọ́lá ṣẹlá kò yí dúkìá ní bíbáyìí àwọn olùmọ̀ náà wá gbàgbọ́ yìí kí ní mẹ́nu owó nígbà tó bá gbé fitinẹ rẹ dé owó lẹ́yìn nsá sẹńsá kíjokíjo lórí ẹyẹ afáwọn ayáhìá bùnú máa rọ ìmọ̀kọ̀wọ́ wọ́n ti fẹ́ rí owó akọ̀rọ̀ akéèké ni akéèké ni tó o bá mọ̀ bó ṣe lè pa oró akéèké yẹn ọ̀là àkókò má wulẹ̀ wọ́wọ́ kí mọ̀ o nítorí pé tọ́lú etí lè sá ọ jẹ́ ọ̀dà làkàtúntò oró rẹ lẹsùn máa bá ẹ wọn wá fi àbáwá lérí yìí pé bóòlù yẹn ti máa polú rẹ àbáwá níbẹ̀ ni akadúgbò mi ní ẹ̀jẹ̀ yìí ìyẹn tọ́ ni ọ̀tọ̀ ọ̀tẹ̀ ẹ̀tọ́ wá owó ẹ̀yin náà wà lẹ́wọ̀n tó lé ẹ̀wò bí báńkì ti wá di bí ilé ata àti ilé ẹja kí ni wọ́n sì ṣe fẹ́fẹ́ bí rìbàdì àti gbọ́gbọ́lé lásà àti lágbo àti làgbo ìdí rìbàdì nínú ọlọ́run náà gbogbo ẹ̀ ẹ̀rí pípolú òun ní kéèyàn dà lọ́nà ẹ̀tọ́ ó sì agbédè ọba tẹ kéèyàn nà síbi tí ọyọ ọlọ́wọ́n ọba nínú afáwa iná ọ̀rọ̀ mi wọ́n ti tẹ́lẹ̀ kùn sí ibà méjì kan bẹ̀ ó sì kí àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni gbẹ̀yìn wọn ò tiẹ̀ gbọ́rú ẹ̀rí tí pẹ̀fẹ́ ti tọ́ bá lówó nígbà tí ọba mi kú wọ́n á fi àfa àpé kí ni kùn sí ibà méjì yẹn ó ní bẹ́ẹ̀ téèyàn ọba mi kú ò gbogbo dúkìá téèyàn bá ní ni wọ́n yọ kó láyé yẹn. bí wọ́n ti wá yọ kúrò lára èèyàn yẹn yóò alọ àgbo kọlù ẹni pé kò sí ìbàdí. gbogbo ohun tí wọ́n já gbà lára èèyàn nínú ẹ̀wọ̀n wá béèrè lọ́wọ́ yẹn pé bó ló ti tẹ́lẹ̀ yẹn lára ẹni yẹn múra sí kí wọ́n kìlọ̀ fún pé ti ń gbà ní kíní ọ̀dà tún bá lórí ẹgbẹ́ ọba yìí pé ìyẹn owó tó bá gbé fìdí náà ní máa lè wá ní nítorí báyìí ní bẹ́ẹ̀ tí ọba adẹ́ta pé ní káyọ̀ ó pè é lóore àwọn tó bá pa kúrò rẹ̀ nìyẹn ọba adẹ́ta ní wa ìsìnàhù lè fún pé lọ́kọ́ ìrì lọ́sẹ̀ ní èèyàn nìyí ọmọ ní bẹ̀rẹ̀ rẹ̀ pọ̀ rẹ̀ ń bẹ̀yẹ̀ wọn náà lówó ọba adẹ́ta kú sọ́nù náírà mi ìgbéyìí sára kàkẹ́yìrọ̀ nílùú wàfíìyà lílùú àlìlẹ́yìn خلاص بدوكي على ما كان النبي صلى الله عليه وسلم قد نعم المال الصالح للمرء الصالح ما تلا دوكي على صوتا في مبفاتيري في واسنا يسيوانا صوتا أقول قولي هذا ذكر الله فني ويقول ولسائر المسلمين في مشارك الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو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 اتقوا الله تبارك وتعالى owó ọ̀dà gẹ́gẹ́ bí ejò ni tó ti gbé ejò abájú tákàdá ti fi àwọn tí wọ́n mọ̀ ń pa àwọn nǹkan bẹ́ẹ̀ dáadáa wọ́n ti lẹ́rìí ejò bó ti wà yìí bóró ti wà lára rẹ̀ láboró wà lára rẹ̀ àǹfààní owó òun láboró rẹ̀ aburú owó.

òun ni kéèyàn lórí ara rẹ̀ òun ni ọwọ́ ni wà tọ́jú ara ẹ̀ iná nfààní owó nìyẹn. ìnáwó lórí ara ẹ̀ nìyí ó lè jẹ́ nípa ìfijọ́sìn fọlọ́run ọba ọba dẹ́dà tó jáde pé torí ìjọsìn yẹn si ọba fi dá yẹn owó náà sì fi ṣèǹkan yẹn. ìnáwó lórí ara ẹ̀ nìyí ó lè jẹ́ níbi wíwá tìlẹ́yìn lórí ìjọsìn fọba dẹ́dà tó ìjọsìn ọba dẹ́dà fi ìyẹn fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn mi bóyá ọ̀sẹ̀ fẹ́ wọlé kí fún nídìí kọ́ ra sílà fún nídìí kó ti gbogbo àwọn orin owó lọ fẹ́ ná kí ìyẹn nẹ́rù owó yìí àbí tó ti wò pé mo fẹ́ lọ tọ́jú ẹbí mi láti lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ láàrin bá sì lọ ṣùgbọ́n àti mówó jáde yìí náà ni wò nínú ni, owó ni ẹ̀kí ìyẹn ná lórí ara rẹ̀ ìkejì náà ni, bá ní òun lè ní ẹ máa ná fún àwọn èèyàn eléyìí ọ̀nà mẹ́rin wá ní ẹgbẹ́ mi àkọ́kọ́ òun náà ní sọ̀dà pọ̀ ẹ̀rí pé láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ìjọ ti ta lè owó sí là ń sọ nípa ẹ̀ asọ̀fún wa nípa ìbára kò sọ̀dà pọ̀ ìjọ ti sàárà dúkìá láàfin ṣe asọ̀fún alọ́sẹ̀ tó kọjá ìdájọ́ ti hajj ìjọ ti bíbélé ọlọ́run ọba òkú ìjọ ti àti hajj kékeré tá sí ọmọlá. owó léèyàn fi ṣe ẹ̀rí èyí tí yẹn máa mẹ́ fáwọn èèyàn mí àníyàn pín sí mẹ́rin àkọ́kọ́ náà ní sọ́dà kù kéèyàn ti ọ̀rẹ́ àbínú wa sàárà ní ìjẹ́tọ́lọ́pàá yọ̀ọ̀dà fún yẹn kéde pé kọ́ńtàkùn fún yẹn àlékò àbílẹ̀kẹ́ àbí ṣúgà wọn àgbẹ̀pẹ́lẹ̀ àwọn fi sun àwọn ọmọ kéwu kí ló jẹ́ tó fi dé wọ̀ fáwọn àbá èyí ni alẹ́ nẹ́fẹ́ lómi nìyẹn kọjá sádàkà níkejì òun ni alùpùpù ọ̀gá èmi sọmọlúwàbí bóòlù yóò ti náwó láti fi sọmọlúwàbí òun náà ti kéèyàn kó ní àlejò ẹ̀rí pàtàkì sọ́dún mọ́ àlùsọ́lá tó fi máa kíáná yóò fi lùmí lọ́ọ̀dì wọ́n lè yọ mi láàkẹ́ wọ́n lè yọ sí lùmùtọ́ ìgbà ẹni yóò tó bá gbọ́dọ̀ gbọ́ àtọ́jọ́ kẹ́yìn fún òun náà níbi ìtọ́ yàtọ̀ láàrú kéèyàn sọ ọmọlúwàbí ó dáa nínú àkọọ́lẹ̀ kan méjì tí ọlọ́run sọ lọ́wọ́ àtọ́lá sọ pé wọn tọ́mọ nìyẹn bá fi sọ ọmọlúwàbí ẹ̀ sẹ́ni kàbí má ba pàṣínálítì rẹ̀ jẹ́ ó ti bá ẹlẹ́kùn bí kì í sọdà kọ́ wọn á kà kọ́ ẹlẹ́fẹ́ nìyẹn bí kò ti sàárà rẹ̀ ìkẹrin òun náà ní kó jùlọ tó lè sèdá òun ni owó lè yàn ọ̀sẹ̀ fẹ́ni tó ti fẹ́ fún yàn oníṣìṣì ìdáná ọ̀fẹ́wó ọlọ́tìlì gáàsì ọ̀fẹ́wó àdéhìkẹ́ bọ́ rúkú gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ní yẹn náà lórí àǹfààní owó nìyẹn ẹ̀rọ arẹ́lẹ̀ kẹta òun lè ní ẹ̀kẹ́ máa nẹ fún yẹn kan pàtó àbí owó téèyàn ní nẹ́fẹ̀ yẹn kan pàtó ṣùgbọ́n àǹfààní rẹ̀ gbogbogbò wọn ni kí wọ́n ní wọ́n kọ́ rárá kí yẹn kó owó lè àyẹ̀bẹ̀ kọ́ kí yẹn kọ́ lè tọ́jú àwọn èèyàn gbogbo èyí táwọn ọ̀tẹ́ ti ń ṣe káàkiri yẹn fún oníbaládà ó a sì lẹ́tọ̀ọ́ ká sí ẹ wo ikọ́ tíbi tí wọ́n tọ́jú láti tẹ̀síọ̀n ni wọ́n ti wá. gbogbo àwọn sọ ikọ́ dájú pé wọ́n ò ní sanwó lẹ́sẹ̀fẹ̀ kan. lẹ́yìn kí dúkìá wọn tó pọ̀ sí láyé eléyìí ojú ti àwọn mùsùlùmí ni tọ́lá ń fà ní gbogbogbò ni. ẹ̀rí téèyàn kọ́ bí ni wọ́n ti máa tọ́jú èèyàn irú owó téèyàn ti ṣe dáńtí ti pé kìí ti pé pàtó èèyàn kan lèèyàn dá fún ṣùgbọ́n àǹfààní ẹ̀ máa kárí wọ́n yá ìlú ẹ̀yẹ rú ẹ̀wà ọba fún àyẹ̀ lọ ní ẹ̀sẹ̀ ẹbí sẹ́yìn ṣe rí tí wọ́n tún fẹ́ gbà àdúrà ara wọn ẹni tó yẹ pé wọn gbé kọ ha ni wọn là fà ni wọn tó ló ń lọ sàdá ìgbò olùkọ láàdìlà àdìlọmọ mọ ń sọkọ kẹńtọ ọmọ ọyá wọn ní bíi bá ti kọ́ lọ́hún wò ó ṣe bàlá ìyá yóò bá tún jẹ wá níbàyìí gbogbo èjì yìí náà la fi ń kó kẹ́ni ń fàbí náà ọlọ́wọ́ bá wà lórí nàìjíríà. ẹ̀jẹ̀ aláìsẹ̀ àti bí ẹ má ṣe bẹ́ẹ̀ la sọ fáwọn àti adúláyọ̀ tẹ̀sẹ̀ lórí ẹ̀ wọn ní tó à ń sọ pé ṣáà gbogbo gbàtẹ́nì kẹ̀kẹ́ bá ti fẹ́ sílé ọtí mi ní ẹ máa ké sí o òun fẹ́ dá wà lóhun nìkan bẹ́ẹ̀ pé tó àfáà ni wọ́n máa ń pè fún wa sílé ọtí mi nínú àbúrò owó òun ni owó tó epo lè fà ẹ lọ sí díẹ̀ sẹ̀ gbogbo àwọn tó fi orí burúkú yẹn kọ́ lóko láyé kọ́ lọ sí tó bá da fún ọ láàárọ̀ ó lè má da lọ́sẹ̀ ọ tàbí kálẹ́sì máa yẹ wọn wọn lè má la tún ẹ wá dúró àwọn ẹni lórí wọn ti dàrú káàkiri nígboro láwọn ọmọ kéékèèké téèyàn kì í tó ní. sóun lè ní àbúrò bẹ́ẹ̀ sínú rẹ̀ ó dún owó téèyàn ní tó ebi apá yẹn lọ síbi ẹsẹ̀ ìyẹn ti wà nù ìnira ti fẹ́ nù dúkìá ìkejì nínú àwọn ìnira tí fẹ́ tó dúkìá wọlé máa fa ẹ lọ sí àtàdé àwọn ọmọ ìlú bá hà tọkọ kẹfà ti kú kìlọ méjì sí yàtá bẹ́ẹ̀ pọ̀ pé afẹ́kàwọn ẹ̀kọ́ yá àwọn èèyàn yìí ní alọ́rọ̀ ọ̀rọ̀ àwọn aṣọ fún dírẹ́fà mi wà pé ọ̀rọ̀ lásán tí mo wọ̀ ẹ́ kó tó ní gbọ́ngbọ́ngbọ́ngbọ́ jáde ṣùgbọ́n o ní pé wáìnì lásán tí mo wọ̀ ọkọ̀ tí wọ́n fún rọ́ọ̀dà bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ lọ gbé kóde ẹ̀rí ti kẹta nínú aburú ti pẹ́ fowó òun náà ní kọ́ bá yẹn lágbè kéèyàn má lè ṣàtúnṣe owó yẹn owó yẹn kọ́ bá yẹn lágbè lórí wípé mójútówó mo fẹ́ kọ́kọ́ mo fẹ́ kọ́kọ́ èèyàn wá sí ẹrẹ sí ọlọ́run ó lè lómi lọ bá tó kà á wá tó á máa retí ìmọ̀ọ́mù bá ti kò sí tó ìmọ̀ọ́mù ní fẹ́ má kẹrù ṣé àwa ti ní lùsì iye kan ẹlòmí ò sì lè jókòó retí ìmọ̀ọ́mù lórí ipa fẹ́ kẹrù ìwà lọ́lọ́ ẹ jẹ́ ká lọ yí wáyé pé fẹ́ rí dúkìá yẹn ọlọ́run ọ̀sọ́ kalẹ̀ àfi láti fi sẹ̀sìn ọlọ́run ọba ni o ọwọ́ àti hadith àbí wàá fi ní ọ̀lẹ́yìn rọ́ọ̀dì ọlọ́run tó wọn ti dìtọ lọ sọlọgọ àtàlámi dájọ Ọlọ́run ọmọ àti ọjà jù ó ní aṣọ dúkìá kalẹ̀ láti lè fi kírun ni olówó ti fún tí ó di oríru ni ó lásọ lọ wá sọ bàbá ti ló bẹ̀rẹ̀. àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ nísìnyí wọ́n fi múra wá sí mọ́sálásí burú pọ̀ ẹlòmí ayẹ tẹ́lẹ̀ ẹlòmí ayọ̀rùn lẹ̀ ó sì dájú pé kúkẹ́ obìnrin yẹn ò ní rù obìnrin náà wà sọ àwọn àlàáfíà ọkọ yóò máa sọ pé dákẹ́ wàhálà já kù mí ẹ̀dá kù sóhun ní ọmọ gbà ládàá ni. ẹ̀sìn rẹ̀ lé inú bí náà lówó sí leléyìí wà. ọlọ́run ní aṣọ owó kalẹ̀ káfí lè lo fún káfí kírun wà ní sáyẹn zaka aṣọ kalẹ̀ káfí lè yọ zaka mẹ́ fáwọn aláìsí. ìmọ̀n báyìí àjọ wọn fi hàdí sí ìjáde káfí náà owó kálọ̀ fi ṣe hajj ni. wọ́n yá ìbádọ́lá ẹ̀jẹ̀ ká sọ́ra káwa náà máa jẹ́ kan lára àwọn ẹni tí owó wó lulẹ̀ bí ọ̀rọ̀ owó padà wo mọ́lẹ̀ ọba dẹ́ta fúru wa fún wa nípa ọ̀rọ̀ afọwọ́ akọ̀dáadá rọ̀jùmọ̀ ọ̀lọ́ nínú àwọn afọ onídọ̀tí ọ̀ wọ́n ti fẹ́ẹ́ rí kọ̀ọ̀rù wọn máa pè é ní alimunẹ́gbẹ̀rù kí ló ń fi pè é ní munẹ́gbẹ̀rù wọ́n ti torí ohun rẹ̀ rẹ̀ wàá pọ̀ ní báńkà májẹ̀mú láíláí sílẹ̀ àti ọ̀sọ̀ kalẹ̀ fún àtẹ́bí musa alẹ́ àti sọ́lá wàhálà nàbí jìnnà ṣùgbọ́n ta ọlọ́run yìí ó ṣe mùnẹ́fìkì gẹ́gẹ́ bí múnáfà mèrì yìí ó ṣe ṣe mẹ́jọ ní. ẹ̀rí ìkọjá àlà ọwọ́ apàdà fún parunba nítorí owó pọ̀ torí owó bá ti pọ̀ ẹ̀rí kọ́ máa dẹ́dá ló fi nílẹ̀ ìsànà láyé sọ̀tọ̀. àrùn àhùn tọ́kùnà ìyá fẹ́ sáyẹ́ nù àlà tó o ti lè gbé akíní yìí fi àtìlẹ́ ìmọ̀ọ́mọ̀ ẹ̀rí ọlọ́run bá kú lọ fún apá kọ̀ọ̀rù lọ́dún sẹ́rí kọ̀ọ̀rù ìdẹ kọ̀ọ̀rù nìkan náà mi kọ́ mi musa fọwọ́kà àríyìn nínú ìjọ musa lọ́wọ́ àkọ́wọ́ akọjá làwọn ti gbéraga ọlọ́run ti wà á sẹ́ iná gómìnà ìkọlù ọlọ́run yẹ pẹrẹ rẹ̀ a fún nínú pẹpẹ ọ̀rọ̀ inú lọ́lọ́run tó pé nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ a fún níbẹ̀ pẹpẹ mọ àwọn alágbára tí wọ́n jẹ́ géńdé tí wọ́n sàn ẹ̀gùn wọ́n á tẹ̀ máa gbé kì kí wọ́n tó fi kọ́kọ́rọ́ yẹn. ẹ wá rí nígbà táwọn ọjọ́ rẹ̀ yẹn ni pé nígbà táwọn ẹbẹ̀rẹ̀ ti ṣe kìlọ̀ mú lẹ́sìn àmárùn ni wọ́n ti mú kọ́rọ́ náà jọ yẹn. nígbà tí wọ́n kọ́ fẹ́ láti fà àkọ́kọ́ wà sí i. má ṣe fáàrí sáwọn èèyàn wọn. nígbà lọ́wọ́ aláyọ̀ fi pẹ̀lú fàrí. bọ́lá wọn ò òní pé wọ́n sọ fún ìfimọ àtàkà lọ́ọ̀dù dárò àfihàn. tòun tó lọ́wọ́ fún ẹ̀yà àlìkìyàmọ̀ ni ó fi wá wá sí kẹta ni wọ́n ti mú wọ́n là sẹ́ńsà àdàsú ìbá kàmínà júlíà má gbàgbé ìpín rẹ̀ láyé wá sí kẹrin ni wọ́n ti mú jáde wá ahsin kama ahsan allah ilayhi ṣẹlẹ́rẹ́ bí ọlọ́run ti ṣe dáadáa fún ọ wá sí kàrún tí wọ́n ti mú wọ́n là sẹ́kù ọlọ́run ò ní fẹ́ sáwọn ẹni tí ń balẹ̀ jẹ́ kí ni wàá ló fi mẹ́sì wá kí wàá sọ pé ìdí nàmà òfin kùtì ìtùkù wà là ẹ̀lmì àìndì owó tí mo ní yìí mo mọ̀ bí yẹn ti lè mú èjì tí ó fi kó kan tí ó fi dẹ́ta ni wùlówó yìí fi pa ló fi pọ̀ tó báyìí fọlọ́tàlọ́rọ̀ àlẹ́ yìí sábàrà kan ọ̀tá àrà owó ti fìtínà ẹ̀kọ́rùn ká má jẹ́ fìtínà àwọn àtàwọn òkú adéṣẹ́jì lọ́wọ́ díẹ̀díẹ̀ ọlọ́run wá dé sí ọ̀rọ̀ padà sí pé àlàmì yá àlàmù àti náà lọ́ọ́ àkọ́dé àhẹlẹ́kẹ́ mi ń kọ́ ṣé kọ̀kọ̀ kọ́ lọ́wọ́ ti parẹ́ ni àwọn tó ṣáájú ẹ̀ náà àwọn ọgọ́rùn-ún ọdún oríṣi mọ́ni wo aṣáájú mi ní òkú wa àwọn tó lágbára jùlọ àtúntàmì dẹ́wọ̀n àti wọ́n lórí dúkìá àkójọ jùlọ wọ́n là yóò ṣe alùpàgùn ní ìmọ̀lẹ̀ méjìlél ọlọ́run là ní bí àwọn ẹlẹ́sẹ̀ léèrè ń pa ẹ̀fẹ́ wọn wọ́n kẹ́ jì ọlọ́run ọba àlejò ọlá ní fàkàràjà àlàkó mi ní bìsì lẹ́tẹ̀ ọ̀nà ẹ̀dá kan ẹ bá fi ṣe ń ṣe yín sọ́run báyìí ọba kú wọ́n ní fíìsì nẹ́ẹ̀tì bó ti wọ sọkú padà ẹ̀ lọ́wọ́ yẹ́lò táwọn fẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wọ sọ yẹ́lò tó ìpàdánmọ́ rẹ̀ ní yẹ́lò ó sì gbọ́dọ̀ wọ́n pupa yòlò àbí tó bá bẹ̀rẹ̀ súnmọ́jú pupa tó bẹ̀rẹ̀ dúdú tán wọ́n lásọ tó gbé bóyá nìyẹn gbàdá rẹ̀ tó ti báyé làwọn fẹ́ láwọn rí ọ̀dọ̀ lẹ́bí yẹn rí dúró ní ṣáyà lẹ́tọ́nìyà àwọn tí wọ́n yẹ kí wá ní à ah, yà á lẹ̀ ìdálá ní ẹ̀mísílámù òbí àkọ́rù àwọn tí wọ́n dá kẹ̀kẹ́ mọ̀ kí wọ́n bá ti báyà náà bá nírú ohun tí kọ́rù lẹ́bí ìdá kùlàkù hàbìnà àwìn. a àwọn eléyìí máa ní dúkìá tó tóbi pọ̀ o ṣùgbọ́n àwọn ni wọ́n jẹ́ olùmọ̀ wọ́n ń kìlọ̀ fún wọn sọ wọn lára. àwọn tó fi wáyé lẹkùn sàwábùlà ẹ̀sìn ọlọ́run ọba ni ẹ wá àwọn olólóore lẹ́mọ̀ni àmọ̀ fẹ́ tó bá nígbà lọ́wọ́ àmìlà sọ̀rọ̀ níta tó dẹ̀ ṣiṣẹ́ rere wọ́n á yọ làkọ́ àmìlà sọ̀rọ̀ níwò ọ̀sẹ́ni tí ó sọ̀rọ̀ ìwọlé àbùkù ní sùúrù tí wọ́n ní faradà ọrùn ẹ̀ padà jábọ̀ sùn ọba àlejò ọlá kúrò wa nípa akílọ́gbẹ́ yẹn rẹ̀ ọlọ́run nípa kàkàkùn ẹbí ní ọ̀bìdárì ọ̀rùn. àwa ní kílẹ̀ máa rì àti gbogbo ilé tọ́jọ́ lójú yẹn ọmọ káni lọ́hùn mi fi àti yẹn sòrò náà òsìjọ kẹkẹ bí asátìlẹyìn fún yàtọ̀ sọlọ́wọ́n bá ọmọ káni mi náà lọ́sọ̀rì kọ́ wá wà ní ẹni tọ́lá tìlẹ̀ kí lọ́wọ́ kẹyàn kí lọ́ kẹyàn ọ̀rọ̀ sọ́ọ́rù náà gbogbo ẹni tó bẹ́ẹ̀ òdá kìíní kan lẹ̀ sí ẹ̀kọ́ òfin ní tàbí nígbàgbé ẹ̀kọ́ láyéláyé mẹ́. nílùú wa fi sóyún sí ẹ̀kọ́ yẹn káni dárò láyé sáàdù wọlé àdùmọ́lá. ilé tí o ti fi wọ́n máa mójú tó ọ̀rọ̀ ogbó àtàwọn ọmọ òrukàn. fẹ́ẹ́sì náírà yìí ọ̀rìn àwọn dúró ogbó ní mẹ́sẹ̀ ẹ̀ mọ́ tó a máa ń kú gẹ̀. tábà lọ sórí lẹ́ni òye wa. bá a ti pọ̀ nu mọ́ olóbì méjì mbẹ olóbì kan mbẹ olóbì mẹ́ta mbẹ àwọn àdàmúlí kọ kẹkẹ àkìrì àìsàn wà àwọn ogbó oníkẹ kíkílẹ lè ní káàsì àtà àkàzọrẹ kọ. àbámọ̀ ni ó padà gbẹ̀yìn gbogbo ẹni ó ní dúkìá tí ó lò ó sẹ́tọ̀ rẹ̀ wọ́n ní sẹ́wá rí àbámọ̀ lọ padà kẹ́yìn rẹ̀ ó sì kẹ́yìn gbogbo àwọn tí wọ́n rẹ̀ kẹ́rù títí pẹ̀lú kọ̀ọ̀rọ̀ wọ́n á tún bá alẹ́ ní ilẹ̀ àwọn tí wọ́n rẹ̀ kẹ́ káwọn náà rí bíi ti kọ́ọ́rù náà wọ́n padà rí pé wọ́n sọ pé wáyé ká anàlọ́ ayọ́mùsẹ̀ tó rẹ̀ sọ́ọ́ nípa ìyẹn sáà mi nàìjíríà ni. máa ṣe o kò sí kọ́nà máa ń tẹ àrísìkí ilẹ̀ fẹ́ tó bá wù mẹ́rù rẹ̀ wọ́yẹ́ ti وكأنه لا يخلف الكافرون فقط وتقام عليك كافر ونجد اللهم لا تقسمنا بالمال وبزوائده وعلمنا فوائده يا رب العالمين يا ارحم الراحمين عباد الله